ẹ̀yin tí mo gbà lálejò fẹ́yìn tó pẹ́kẹ́ tó bá ń bẹ̀rẹ̀ ètò yìí ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́rọ̀ mọ̀ràn tí mo ti sọ ń pa sùúrù ẹ̀yin tẹ́ ẹ̀ mọ orúkọ àlejò mi gangan ẹ̀yin tẹ́ ẹ̀ kẹ̀dẹ̀ mọ́bi tí wọ́n ti wá ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ń tà pẹ̀ lákòrí ètò òtò ní kí ló dé tẹ́ ẹ fi pẹ́ ọlọ́run mọ̀mọ́ pẹ́ jẹ́ àjọmọ́ bẹ̀rẹ̀ mo ti sọ̀rọ̀ ń pa sùúrù ṣẹ́rẹ́ tí mo gbọ́ gangan ìyá ń wákà ìyá ń wákà ìyá wá ń kàkàkàkà ìyá wákà àwọn ológo hmm. àwọn ilé ìkọrin nítorí pé láti ìlú Ṣakí ni ẹ ti bí wọn hmm. èmi sì lọ tọ́jú wọn wọ́n ti sọ púpọ̀ lọ́rọ̀ wọn ni pé àwọn nǹkan tí àwọn lè ṣe gẹ́gẹ́ bí olórin gẹ́gẹ́ bí olórin ẹ̀sìn olórin ẹ̀mí láti sún ètò ọrọ̀ ajé nàìjíríà síwájú ni pé ká nífẹ̀ẹ́ ara wa o wọ́n ní kó má sì gbọ́ ìsọ̀ yìí ká nífẹ̀ẹ́ ara wa dénú dọ́kàn káwọn ọmọ ọkọrin tó lọ́pọlọ máa fi tó àwọn ìjọba sọ́nà kọ́mọkọrin èébú máa búra wọn pé nípa ṣíṣe eléyìí ìfẹ́ á dúró orílẹ̀-èdè nàìjíríà wá sí kíni ìyẹn kẹ̀dẹ̀ máa máa bẹ́ ẹ ẹ ìyẹn kẹ̀dẹ̀ máa bẹ́ lọ nínú ìbá tí ń tọjọ́ tèmi ń bí ọlọ́run gbọ́ táwọn náà kẹ̀dẹ̀ ń kọrin tiwọn méjèèjì àwọn ajọ́ ìtùgẹ́dà àwọn ajẹ́ kí ọ̀rọ̀ ajé nàìjíríà máa ṣe kíni ń ta àṣọkẹ́ ẹ̀fẹ́ dénú náà ẹ̀tí mi sí pọ̀ ju ẹ mo gbà fún yín tó gbà tí wọ́n jáde lọ ẹ̀ padà jẹ wọ́n. padà jẹ ẹ. ẹ ẹ ẹ tètè tètè wé. àmọ́ ẹ rántí pé nígbà tí ń gba ìdélé tí ń bá fẹ́ fi sínú ó lè fi mọ́ ọ gẹ. kò tiẹ̀ wá lè gẹ torí iyán iyán àbùdí lélẹ̀ iyán ẹlẹ́dọ̀ ẹ má tún fojá rẹ torí ọlọ́run ẹ jẹ pé ẹ jẹ ẹ jẹ kò bá wẹ jẹ. ẹ jẹ́ padà sọ́dọ̀ yẹn pé ò ní pè yín gẹ́gẹ́ bí olórin ẹ̀sìn tí ó múra ẹ̀sìn tó ń sọ̀rọ̀ ẹ̀sìn tó ń ṣèṣe ẹ̀sìn tó sì ń wàásù ìfẹ́ láwùjọ awo tí yín gangan di mélòó àti pé tọ́dún mélòó tẹ́yìn fún àyín ti ń kọrin kí ni ti dojú lẹ́nu yín yá yìí. Ah! Ah, ah, ó ti pẹ́ tí mi bá ní ìpè ẹ̀kọ́ lórí fún ọ ẹ̀kọ́ lórí fún ọ. ó ti pẹ́ ti pẹ́ tí àwọn wákàtí wà lọ́nà yìí ó wà ti pẹ́ o kì í ṣe kéré mú. mo sọ bẹ́ẹ̀. kì í ṣe kéré ní ara láti kékeré ta ti gbà bọ̀ wá o ọlọ́run ọba ó máa máa ṣe. <laughs> nǹkan bá ní kàkà ní mi ní méjì nǹkan àwọn ọmọ mélòó ni ọmọ ti ṣe o. àní tí mi ò bá tí ti alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ṣe ń ṣá lọ́bọ̀ olóore hmm. nínú ẹ̀ ni mo ti sọ wípé ta ló yẹ kó jẹ òun ọmọ láàrin bàbá pẹ̀lú àmọ́ ọmọ nítorí ọkọ fẹ́ bèrè yẹn náà. ẹ ẹ ẹ mẹjà lọbẹ ẹ mẹjà lọbẹ ọdún jìn tá a bá fi odidi oṣù kan ṣètò yìí mm. a lè kó tán o ah. ẹja fi hábẹ̀ ẹni tó yóò jẹ ọmọ ẹgbọ́n ẹni tó yóò jẹ ọmọ láàrin bàbá ọmọ àti ìyá ọmọ. ẹgbẹ́ ta ni ẹ̀yà ẹ̀yẹ́ tẹ̀ èmi ni sá awo kejì obìnrin obìnrin ni. orin èkejì. orin èkejì yẹn náà tún wípé lọ́jọ́ alẹ́ mi ń jẹ́ ìjèrè ọmọ mi. àṣẹ aláwọ̀ àbí àtàbàtúbú lọ́jọ́ alẹ́ rẹ̀ wàá jèrè ọmọ rẹ̀ ọlọ́run má jẹ́ àkànbánújẹ́ lórí ọmọ ẹlẹ́ẹ̀kẹta wà sọ wípé ṣàánú fún mi ọba ìlàyé ṣàánú fún mi ìyọ̀ ọba rere tèmi ni mo wí o ṣàánú fún mi ìyọ̀ ọba rere kógun àsìkò yìí kó má borí mi o ṣàánú fún mi ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn wá sọ wípé ọlọ́run tọ́ ọmọ lẹ́rẹ̀ sínú ayé mi ìwọ ṣáá lọ́ba tí ń tọmọ lẹ́sàáyé dá máma jẹ káyé mi ó wà lókùnkùn wàṣánú mi ẹlẹ́ẹ̀karùn-ún abidjan ni mo ti ṣe mo wá sọ wípé ìyá wa ká mo ṣe é mi lọ abidjan hmm. ìyá wa ká mo dé ìfáyàtú mo dé àgbọ̀fikọ́gbọ́n ṣàlórin tiwa ẹ̀rọ ajé ayọ̀jọ́ àtàrà ẹ̀rọ ajé ayọ̀jọ́ àjògbárada ṣàlórin mi àṣàkẹ́. bẹ́ẹ̀ ṣe wá kọ́ tìlú àádìjọ yẹn ẹ ò tí kọ́ tìlú wèéjèṣà ìlú bàbá mi ìlú fọ́gá ẹjọ́ lẹ́fẹ̀ẹ́ kọ́ ti wèéjèṣà ìlú dáàdì tẹ̀dọ̀ tèmi. láìpẹ́ a máa tó ṣe. ẹ ṣe ti déwèé rì a máa tó ṣe ẹ̀yin náà lè máa gbé wa lọ. máa gbé lọ sí wọn tí mo dábàá sì rí yín ẹ̀yin lè máa gbé wa lọ. bí mo dábàá rí yín ó lè ná ó lè ta kẹ dáàdì mi lọ́kadà wọ́n tún ní mọ́tò kan náà. ọ̀kadà irú mọ́tò. wọ́n tún ní mọ́tò kan náà. irú èwo irú èwo ẹsẹ bí a bí a tẹ bá sọ mọ́tò. wọ́n lè tú táyà fún yín nìkan kan fún yín inú dáàdì wọn ń dùn sóni ni. bẹ́ẹ̀ ni mọ́tò tí a máa rìn. <laughs> káràkárà ọmọ ológo èmi ti pẹ́ ọjọ́ ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí ó dá orin dá lẹ́nu yín dáadáa ṣé ọkọ́ṣẹ́ yìí ni àbẹ̀bánlé hmm. tẹ́ ẹ bá kọ ọwọ́ talẹ̀ ti kọ. lákọ̀ọ́kọ́ ìgbà tí mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin mo bẹ̀rẹ̀ láti bí ká máa lọlé kí ká máa ka alif bá ta sa ibẹ̀ láti bẹ̀rẹ̀ láti ilé kí èèyàn wọn máa ń gbé alẹ́ òde tá a bá fẹ́ ṣe bíi àsìkò Ramadan sìn ta bá fẹ́ lọ bì kan ta fẹ́ lọ ṣe lecture wọ́n lè ní wọ́n ní ìdíyẹn tó máa kọrin àbọ̀ síbẹ̀ àṣàlámà lẹ́kùn àṣàlámà lẹ́kùn gbogbo àṣà kí àjójó lékè àkó ń bẹ̀ tó bá tún dàsìkò mọ́lídìí náà wọ́n á tún ní à ilé ike báyìí o afẹ́ kí wọ́n wá yẹ wa sí o èmi náà máa tún jáde pé ìwọ ló máa lọ kọ́ ẹ̀ tí wọ́n fọkàn sí díẹ̀ díẹ̀ ṣé wọ́n padà kọ́ lọ́dọ̀ yìí ipasẹ̀ ọ̀dọ̀ tiẹ̀ mo ti wá dọ́dọ̀ Alhaji Wasiu Kayode Asidik tí wọ́n jẹ́ ọ̀gá tèmi. àwọn gangan ló kọ́ yín àwọn náà kọ́ mi níṣẹ́ ta lè nínú indọ́sì dáná ọ̀gá yín rè ọ̀gá mi rè ah, ẹ kí wọn láàrin ìṣẹ́jú kan ẹ kàn kí wọn ẹ kàn kí wọn. <laughs> bàbá wa kà mo kí mo kí Alhaji Wasiu Sadiq bó ti jẹ́ pé ọmọ wọn náà ni mí tipẹ́tipẹ́tipẹ́ gbogbo èèyàn ló mọ̀ mí sí ọmọ ìyá wa kà mo fi àsìkò yìí kí bàbá mi dáadáa alhaji wasika ọdẹ sọdíkì pé ẹ ṣeun ẹ kú àdúró tì mí ọlọ́run á nífẹ̀ẹ́ iná gbogbo ohun tó ní àti tèmi nínú nǹkan yín ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run láhàlá wàlá kú wáta ìlà àbílà ìlàlẹ́ ilẹ̀ àzù. ṣé ó ti tó. ó tó. ó ká fọwọ́ àdúrà bọ̀. ẹ fọwọ́ àdúrà bọ̀ lọ́gbà yẹn lólùfẹ́ ẹ̀sọ́ bàbá ètò ìyá ń wákà ọmọ ológo mo gbà lálejò ẹ ti di bó ṣe rìnrìn àjò ọrẹ ọ̀hún ẹ̀yìn láti kékeré láti lè kéwú títí di pé wọ́n bá dé ọ̀dọ̀ ọ̀gá wọn wọ́n sì tún wá gbàdúrà fọ́gà ẹ̀yin ọ̀gá ṣe rí ọmọ tẹ́ ẹ bí sínú iṣẹ́ yìí rè o ẹ̀yin náà ti rí báyìí ní ìsín ẹ̀yin ọ̀gá tẹ́ ẹ̀ mọ́ ẹranjú mọ́ káàkiri ẹ̀yin ọmọ sítáyìn náà ìfarabalẹ̀ ẹ ti rí ọjọ́ kan ń bọ̀ tí wọn náà padà bọ̀ wá dọ̀gá òrè o òrè ìyá wákàrí ọmọ ológo ògo ẹ ẹ ká sàmú wọn wọ yàrá kí wọ́n jókòó kọ́ gba ac sórí kó tún padà wá sórí ètò <laughs> ẹ wọ́n dìde ètò yìí sì ń tẹ̀síwájú à ń bọ̀ láyọ̀ ni máa bá dé pẹ̀lú ìdùnnú abala tí mo fẹ́ wọ̀ yìí abala mi orí ọ̀rọ̀ ó máa ṣe gbá kan ó ń bọ̀.